ẹ káàbọ̀ padà sórí ètò ọ̀hún ètò yín ètò wa ètò bó ṣe ń lọ ẹ a ní àlejò ọ̀nà lélẹ̀ ní nítorí pé ètò ìgbòkègbodò ọkọ̀ ọmọ ẹ̀dá hmm. ènìyàn bí ẹ bá jáde ó ṣe pàtàkì gbogbo àwọn ọmọ tí wọ́n retí bàbá wọn lé gbogbo àwọn ọmọ tí wọ́n retí màmá wọn dájú ẹ má pẹ́ dé o nígbà tójú ọ̀nà bá dára ni o <laughs> gbogbo àwọn ìyá tí wọ́n retí ọkọ hmm gbogbo àwọn ọkọ tí wọ́n retí ìyàwó wọn gbogbo àwọn ọlọ́jà tí wọ́n retí ẹrù wọn gbogbo àwọn arábíṣẹ́ tí wọ́n retí òṣìṣẹ́ wọn gbogbo ẹ̀ náà pọ̀ bẹ́ẹ̀ àwọn kọ́sítọ́mà àwọn ọlọ́jà tó ń retí kọ́sítọ́mà wọn gbogbo náà nǹkan kan ló máa gbé wọn dé bẹ́ẹ̀ ìwọ ò lè máa gbọ́ àwọn polówó lórí tẹlifíṣàn àti hmm. rédíò bàbá ni kẹ bá ti ń bọ̀ kẹ bá ti débi báyìí kẹ bọ́lẹ̀ kẹ wọkọ̀ bí báyìí wọ́n á sàfi pé ẹ wọkọ̀ síbẹ̀ tẹ́ ẹ bá sọ̀kalẹ̀ láti wọkọ̀ ọ̀gá ẹlòmíràn ní ẹgbẹ́ ọ̀kadà hmm. àbí kẹ́ ẹgbẹ́ márúwá. ó túmọ̀ sí pé eh, platform kan náà máa bá débi tí platform kan ni ẹ láti débi ẹ láti move from one place to another ni wọ́n pè ní mobility mobility ni hmm. o gbọ́dọ̀ wà ń bẹ̀ ṣáá ni. àwa ní àlejò lélẹ̀ ní tí wọ́n bá yẹn náà kókó ọ̀rọ̀ tá a fẹ́ bá wá lé ní. Hmm. bàbá wa ẹ bá ń kí àwọn alẹ́kẹ̀sì sọ̀rọ̀ kọ yín. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin èèyàn wa nílé mo kí yín lọ́kùnrin lóbìnrin mo kí ẹ̀yin bàbá mi àti ẹ̀yin màmá mi tẹ́ wà nílé tẹ́ ń wà lórí bó ṣe ń lọ. ẹ bá ń dárúkọ yín ní kíkọ. orúkọ mi ni Emmanuel Ọládìméjì ọmọ Àjàsà tí hmm. aláṣẹ àti iléeṣẹ́ Damila Technical Venture hmm. tí a wà ní Máfòlúkù Òṣòdì bìtà tí ń ṣe díẹ̀ díẹ̀ tọ́lọ́ dẹ̀ ń gbà fún atọ́lọ́ fún wa ṣe. up nata progress up nata progress ó dàbí ẹni pé nínú ẹgbẹ́ nata ẹ tún lóye kan pàtàkì oyè wo lẹ́yìn jẹ ní. ẹ ṣe olótù gbogbo wa náà lọ́lọ́run fi joyè hmm. ṣùgbọ́n fún ọba ìgbà díẹ̀ táwa náà ṣì wà ń bẹ wọ́n fi wá jẹ èmi ní akápò gbogbo owó Òṣòdì hmm. local government owó dé central bank owó dé lórí Orísun <laughs> kí lorúkọ alága yín. Ah, ṣe alága wa pátápátá a ní lóṣòdì a ní alága comrade omíyalé joy hmm. àwọn ni alága wa ní máfolúkọ lóṣòdì lápapọ̀. ẹ wà nìkan ní gbogbo èkó bàbá gbà ní bàbá gbà ní pátápátá bá ní látà bàbá mú kí olórí wa comrade ọmọ nídé fáyẹ̀hùn àwọn ni alága àti gbogbo èkó pátápátá lápapọ̀. bàbá gbà àwọn olúwa túbọ̀ bá wà ràn wọ́n lọ́wọ́ àmín àmín ìtẹ̀síwájú gbogbo mẹkáníìkì ló jẹ wọ́n lógún bẹ́ẹ̀ ni sà ẹ ṣe alága ìtẹ̀síwájú gbogbo ẹgbẹ́ nata nata orí ẹ̀ pé ẹgbẹ́ nata o gbà wẹ̀lẹ́ ni. àmì rárá ó dáa jẹ́ ká ṣe báyìí bàbá wa a fẹ́ sọ̀rọ̀ lórí àwọn obìnrin ní nàìjíríà ẹ jẹ́ ká sọ pé nàìjíríà road nàìjíríà women and nàìjíríà car. and nàìjíríà cars. irú àwọn mọ́tò wo la lè rò pé ó dára fún àwọn obìnrin wa kí nìdí táwọn mọ́tò yẹn fi dára fún wọn ẹ̀ẹ́dẹ́ ká pe àkórí rẹ̀ báyẹn àwọn àpòlọpọ̀ kan. ṣe rí tábà ní ká sọ̀rọ̀ nípa àwọn obìnrin ká dẹ̀ sọ̀rọ̀ nípa mọ́tò ṣé wọ́n pé oríṣiríṣi ọ̀rọ̀ yẹn ó pín sí ipa méjì màá fẹ́ kí olóòtú kan yànnà yín ẹbí tó fẹ́ ká sọ̀rọ̀ gan nípa tòkálẹ̀ mọ̀. ṣe rí ẹ̀ẹ́dẹ́ ká kọ́ sí báyìí a máa sọ̀rọ̀ technically hmm. a máa wò financially bá a ṣe lè maintain mọ́tò bá a ṣe lè maintain the maintenance, the maintenance of the culture. aspect ibẹ̀ mm. a máa wò ó ẹ jẹ́ ká kọ́ sọ̀rọ̀ lórí maintenance ká má sọ̀rọ̀ nípa technical ká sọ̀rọ̀ lórí maintenance àmọ́ báwọn obìnrin wa ṣe wà àmọ́ bùkátà táwọn náà ń gbọ́. bẹ́ẹ̀ni láti ṣe àbójútó ọkọ̀. ẹ ṣe olóòtú ẹ tàbá ní ká sọ̀rọ̀ nípa maintenance mọ́tò ó póríṣiríṣi ìyẹn ní èkejì tabadẹ́ni ká tún sọ nípa àwọn obìnrin wa ẹ mọ̀ pé àwọn obìnrin oríṣiríṣi obìnrin náà ló wà bí a ṣe pọ̀ lóríṣiríṣi ọlọ́run dá àwọn èèyàn ní ìwọ oníkàgbẹ́ pé ìwà wa ó yàtọ̀ síra pátápátá gbà ni tó dẹ̀ jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìgbé ayé àwa gan ọmọ ẹ̀dá fúnra wa torí fún àkọ́kọ́ maintenance gbogbo àná la mọ̀ pé wọ́n ní tábà wo condition nàìjíríà lákòókò yìí sìn a máa mọ̀ pé kódà ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni torí pé nǹkan ń dá sí i nígbà kan mo rí báyìí ṣùgbọ́n àsìkò yìí náà àwa náà ta ọlọ́run tó ń jẹ́ ká tá à ń jẹ ọ̀pọ̀ sílẹ̀ la máa padà jọrọ̀ lágbára ọlọ́run mọ́tò poríṣiríṣi tóbìnrin lè lò tó dẹ̀ máa fún wọn ní tí wọ́n ń fẹ́ ṣùgbọ́n nítorí pé kí ni àwa fúnra wa gan a ò dúró ní dúró kí nǹkan tá a fẹ́ ṣe yẹn ẹlòmíì kárí ni ó pọ̀ ju ẹlòmíì lọ ẹlòmíì torí ẹ̀ ti mọ̀ pé òyìnbó ló ní cut your ẹ má bínú pé mo ń sọ òyìnbó ìdí àti túmọ̀ ni pé ẹlòmíì tó mọ̀ pé kíní ìbóyè tí mo sálárì ẹ mọ èyí tó ń gbà tó dẹ̀ mọ̀ pé maintainer culture lórí ọ̀rọ̀ mọ́tò náà ṣe pàtàkì wá ń fẹ́ farawẹ́ tó ń du formatic. Hmm. èwo ni formatic. mọ́tò wa eh, formatic bẹ́ẹ̀sì ni àwọn formatic tẹ bá rí àwọn ìgbà kan ml ni but ní sin formatic ni àbẹ́ni tó fẹ́. kí ni formatic yẹn ò fi yẹ ṣé ó wúwo jù ni àbí lórí ọ̀rọ̀ epo. ó yẹ oúnjẹ po owó maintenance ẹ̀ wọ́n tó mọ̀ pé iye kan ní sálárì ẹ olóòtú tó ń fara wé tó ń lo Range Rover ṣe mọ̀ àwọn mọ́tò ẹ wà kàtíkórì báyìí kàtíkórì ká lè ní kì í ṣe pé obìnrin yóò lè lò kọ́ má ṣì mí gbọ́ o wọ́n lè lò dáadáa. ṣùgbọ́n tí àpò ẹ̀ tó jẹ́ pé ọkọ náà ló náà wò gbà jẹun amọ́tò fún ìyàwó mi níwọ̀n bá tí ọjà tí wọ́n fún rẹ̀ gan ń ta o. tí o ti ẹ̀ ṣe olóòtú tó ti mọ̀ pé kan ni wọ́n gbà sálárì ẹ̀ mọ̀ pé àwọn obìnrin àwọn kò àbá máa ṣe àgbọ́dọ̀ fún àwọn obìnrin ní nǹkan tó bá máa fún wọn ní problem. problem. bẹ́ẹ̀ ni àwọn tá a bá ń ṣe mọ́tò obìnrin a níṣẹ́ pọ̀ láti ṣe wọn kàn ń lo àkókò rẹ̀ láti máa sọ àwọn ọ̀rọ̀ yìí nǹkan nítorí pé kí ni ó ti mọ̀ pé obìnrin ni bó bá dẹ̀ ti lọ gbé mọ́tò ẹ̀ tó ló bá fẹ́ ṣiṣẹ́ má ṣe ṣe pé sábìsì nìkan ló ní kó ṣe gbogbo nǹkan tó bá yẹ pé ó ní accessory tó bá yẹ kó o ní àkókò tó fẹ́ hmm. tó fẹ́ ṣe mọ́tò yẹn ló yẹ kó wù. ọ̀dà ẹ jẹ́ ká wò báyìí àwọn sọ pé mọ́tò tó bá jẹ́ six plug eh, six ní dání eh, àwọn kan ní four plug èwo ló dáa fóbìnrin nínú méjèèjì. olóòtú kò sí ìdí ò dáa. Hmm. tó lè rọrùn fún láti rọrùn. bọ́kọ̀ yẹ pé nǹkan a máa ń fẹ́ ṣe fún obìnrin tóbìnrin bá ń pẹ́rẹ́ tó máa gẹ́gẹ́ bí obìnrin sì tó bá fẹ́ béèrè àgbà ẹnjìnà ọládìméjì ẹjọ́ mo máa fẹ́ ra mọ́tò kan báyìí báyìí ni tí o tiẹ̀ ní máa fún bọ́ọ̀mù tó ní ìyọnu tí agbára bá wà tóbi ń bá ra mọ́tò tuntun ó máa gbádùn ẹ̀ tó jẹ́ brand new car agbára bá wà tóbi ń bá ra mọ́tò Tòkunbọ̀ tó rí pé tó mú yàn lọ́tọ́ bá o tó rí pé Tòkunbọ̀ jí ni ó máa gbádùn ẹ̀ ìdí tó máa gbádùn ẹ ni pé obìnrin ò fẹ́ nǹkan tó bá máa fún wọn ní wàhálà rárá tó bá wọnú àwọn ìwé alukuran àti báìbù náà sọ fún wa pé ohun èlò ẹlẹgẹ́ làwọn obìnrin àwọn ó ẹ jẹ́ ká wò báyìí ẹlòmíì ká wọ pé a rí jíìpù ń sìn